oníbèrè bèrè pé ọ̀rọ̀ àjẹ́ tí ẹ mẹ́nu bà níjó ni àfa yìí ó dà pé wọn ò mọ̀ nípa ọ̀rọ̀ àjẹ́ fa àwọn àjẹ́ tó yẹ pé ọ̀rọ̀ wọn kọjá tíṣà wa mú ẹgbàá dání ọmọ ilé ẹ̀kọ́ wa ń bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ajé kọjá bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ́ tún lè rí sọ́sì fún. Ah, barakallahu fikum àwọn wa tá ń bọ̀ la sọ̀rọ̀ débi ìbéèrè yìí ni fi àní ọ̀dà ńgbà bá dé gbangba ká wá yanjú ẹ̀ báyìí níbi àìjókòó ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn a mú àpèjúwe àwọn tí wọ́n ń pè ní àjẹwà àwa fọ̀rọ̀ àwọn àjẹwé ẹgbàá tí ń bẹ lọ́wọ́ tíṣà àwa mm. lọ́lọ́run ọba wa tóbi kàǹkà àmọ́ àwa folúwa wa sọ pé káwa ní tíṣà àti ẹgbàá ọmọ wa ṣe ọ̀gá àwọn afẹ́ dá sẹ̀ríà fọmọ ẹgba ni ó mọ bẹ ni àbí tíṣà tó mú ẹgba dání gbogbo alájọ panupọ̀ jọ́nà pé àtíṣà ni tàbí ló bá rí bẹ́ẹ̀ àjẹ́ ò yàtọ̀ sẹ́gba tí ń bẹ lọ́wọ́ tíṣà bá a bá ti lè bẹ ẹgba kò yẹ ká mọ bẹ àwọn àjẹ́ náà ẹ mo rò pé bẹ́ẹ̀ làwọn ìbéèrè yìí ti wá jáde pé ẹni yóò mọ àwọn àjẹ́ mọ̀ kọjá ti ẹ fi wọ́n wé yìí ẹ sì máa fàjẹ́ wé ẹgba ṣé ẹgba lè rọjú mọ̀yàn kéèyàn mọ̀ ìyàgbẹ́ ni hmm. pé àwọn àjẹ́ mọ̀ kọjá ọ̀rọ̀ ẹlẹ́gbàdé mu wa ni ẹni òun gangan ni òun máa wà jẹ́ èmi gan mọ àwọn àjẹnu tẹ́mi bá lè bàjẹ́ wé báwọn tí wọ́n bá tó lájẹ́ kọjá báwọn ó yẹ kí wọ́n mọ̀ pé tíṣà tèmi náà ń sọ̀hún náà olúwa tèmi náà kọjá tíṣà. Hmm. Oh, oh bàjẹ́ bá kọjá igba hmm. olúwa tá à ń sọ náà ó kọjá kínní àmọ́ ìbẹ̀rù ajẹ́ òun ti gba ẹ̀mí kálukú náà ṣe wá ń fojú wo bíi pé ah, ah, tíṣà bá wo ẹgbà bá wo hmm. ajẹ́ lọ́rùn lẹ́wà fi ń wé ẹgbà tòsí ń bì olúwa wa náà lọ́rùn lọ́rùn làwa fi ń wé tíṣà kọ́rọ̀ bá a la fi má hmm. pèjúwe dẹ̀ndẹ̀lẹ̀ bá ń wa sọ́rí ipò bọ́ bá ṣe wá ń wò pé tíṣà kọjá ẹgbà gbogbo bí tọ́ ọ fẹ́ gbé ẹgbà dé kò sáà lè bá tíṣà tó bá ti ní àjẹ́ kọjá ẹgbà o ibi tẹ àjẹ́ bá ṣe ń ga lọ́hùn ipò táwa fi wé ni tó dàbí ẹgbà tó wá lọ́wọ́ ọba wa náà mọ̀ pé kì í ṣẹgbẹ́ tíṣà kì í ṣẹgbẹ́ gbogbo ẹni tẹ bá lòun ló lọ tó lágbára jù nínú kíni nínú ayé hmm. ẹgbẹ́ ni ìjọba múnimú ogun ìjọba kẹ́lẹ́ àrẹ́sì àjẹnù hmm. tíjọba bá ti lè mú ni tó lè mú ogun ẹni àtó bá wá rí bẹ́ẹ̀ á jẹ́ pé ìjọba gan ìṣẹ́gbẹ́ àwọn tó kí àwọn àjẹ́ òrí ìjọba fi ṣe nǹkan kan olúwa wa náà kọjá tíṣà tá a fi wé láfi sọ́njọ́ náà pé wàlíláyé lèmọ́sàlùl àlà àpèjúwe ọlọ́run ga jù báyìí lọ àmọ́ kọ́rọ̀ kàn lè yéra wa láfi sọ eléyìí fúnra wa kọ́lọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ sòtá bá ní àjẹkọjá ẹgbàá olúwa náà kọjá tìṣà Allahu